calamity. Killing with the wine, baby calamity. Calamity, I calamity. Do the dirty wine, baby calamity. I calamity. Ah, ẹ kú dédé wòye o ẹ̀yin èèyàn wa ẹ a wà ní yíya fọ́nrán fídíò Calamity ní etí òkun ẹlẹ́kọ̀ọ́ beach ní Nàìjíríà tí olùdarí rẹ̀ ń jẹ́ Stand Visual ẹni tí ó jẹ́ olùdarí fọ́nrán fídíò mi àkọ́kọ́ tí mo pè ní Cover Me tí a sì ń yẹ ìkejì ní etí òkun ẹlẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ó ní èròǹgbà tó dúóore láti gbé àṣà ilẹ̀ adúláwọ̀ lárugẹ gbé ìgbé ayé rere sókè well, a kàn wá síbi àwa gbádùn ara wa a ti látàárọ̀ náà à ń ṣiṣẹ́ gidi o à ń ṣiṣẹ́ gidi ní èyí tí ìtàgé kan nínú ẹ̀ ń lọ bí ẹ ṣe ń wo yẹn ọ̀pọ̀ àwọn èèyàn ló wà ń bí o hmm, ẹ lè tẹ̀lé wa lórí Instagram realsan tàbí lórí Twitter real underscore san lẹ́ máa tẹ̀lé èmi náà dẹ̀ tẹ̀lé yẹn padà. We about to have a good time, say better. Killer with the wine, yeah, we making money all night. We in my man's Killer with the wine, we about to have a good time, say Ben's Killer with. Ẹ ǹlẹ́ o, orúkọ mi ni Joy Ejiro, mo wà lórí ìtàgé yìí fún Stance Visual. Akọrin náà ni Rio, ó jẹ́ ènìyàn tí ó dára, ó jẹ́ ọ̀kan nínú àwọn akọrin tó dára jùlọ. Ẹ̀n fọ́nrán fídíò tòní jẹ́ àgbékalẹ̀ aláìlábùlà ní etí òkun àti ìtàgé alẹ́. Fọ́nrán orin yìí yóò jẹ́ èyí tí yóò la ìlú já ní tèmi o a ò fi bẹ́ẹ̀ ní ìpèníjà kankan púpọ̀ à ń kó láti ibì kan sí ìkejì ní ìrọ̀rùn kò sí ìdádúró ohun gbogbo ń lọ létò yóò jẹ́ èyí tí ó dára. Give me that wine, yeah, you drive me crazy. I should give me, I should give me. Give me that wine, yeah, you drive me crazy. Cause you chillin' in my Benz, I kill with the wine. We about to have a good time, say Benz, ah, kill with the wine. Girl, we making money all night. We chilling in my Benz Killer, we be wine. We about to have a good time. Say Benz Killer, we be wine. Girl, we making money all night. So we say. ẹ̀yin èèyàn mi ẹ kú dédé àsìkò yìí o orúkọ tèmi ni Stans oníbẹ̀ ni dàrẹ́tọ̀ fídíò tá à ń shoot lẹ́yìn Real Sounds lórúkọ artist náà and eh, title orin yẹn jẹ́ kílámítì so látàárọ̀ la ti wà níbi iṣẹ́ báyìí o and eh, kò ní pẹ́ tá a máa parí àmọ́ iṣẹ́ ọ̀hún a try àti mix a try àti jan àwọn tropical scenes pẹ̀lú àwọn afrocentric àwọn bùbá àwọn ìró bùbá fún àwọn dancers and the rest you know so by the time tẹ máa wò ẹ máa understand nǹkan tá bá ṣe fẹ́ kí fídíò yẹn ṣe mú kọ́lọ̀ jáde tó you know ká dẹ̀ ẹ̀xprẹ́sì bọ̀bọ̀ tó fẹ́ràn obìnrin àti bó ṣe wà papọ̀ tínú wọn ń dùn so lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Stance ẹ máa wo Orísun TV. ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀ ìdílé lẹ́kùn lórúkọ mi ẹ̀jẹ̀ wò mí lórí Orísun TV lónìí a wà ní fídíò shoot artist tó ń pè ní Rio orúkọ fídíò ìkẹlẹ̀ rèé calamity kò tí jáde but mo ti wò ó bọ́ mi ò tí ì wò ó but mo wà mí báyìí tó ti ń yà so mo ti wo mo ti gbogbo mo kọ́ tẹ́ máa rí lórí tv mo dẹ̀ lè aṣọ yín pé ilé yóò máa bá àdìtàn fídíò ìkẹlẹ̀ rèé twenty nineteen mo là ń pé a ní láti watch àbúrò ọ̀rọ̀ ẹ̀ because àwọn àjàsà tó ń gbé wá yìí ó ṣe ó ṣe blẹ́blẹ́ bákan ṣùgbọ́n èmi náà mo wà ní fídíò inú mi jẹ́ dùn so ẹ ní sùúrù ẹ máa wò tó bá ti jáde orúkọ tèmi ni DJ Neptune. and they will know on Sit for me, sit for me. Got to get in and I make the money. I got the shawty, that's it for me, that's in my way. Girl, I love the way your booty bounce. Every night I'm spending all my cash. Every night you make your booty bounce. Oh, killer beauty, killer beauty, killer with the wine, baby, killer beauty. Your booty causing trouble, it's a calamity. Killer with the wine, baby, calamity. Aye, bí ẹ̀yin èèyàn ṣe rí yẹn ẹ rí wípé a ti fẹ́ parí fídíò náà lẹ́yìn mi bí ó ṣe ń lọ yẹn a sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níbí tínú gbogbo wa sì ń dún yògbàyògbà kí gbogbo ènìyàn ṣàkójú lọ́nà fún fọ́nrán fídíò orin Kilamity lórí gbogbo ẹ̀rọ ayélujára tó fi dórí YouTube Instagram Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tẹ̀lé mi bí mo ṣe sọ fún yín èmi náà dẹ̀ máa tẹ̀lé yín padà. èmi dọ̀tí wáyé you drive me crazy àìṣẹ́dí gímí àìṣẹ́dí gímí èmi dọ̀tí wáyé you drive me crazy. time, say so you better. Kill with the wine, yeah, we making money all night. We chillin' in my